ṣe wá rí láàrin ìjìyà fún ọ̀ràn àti ìbáwí ùnáàkà òmùrù kẹsìrọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó wá wà láàrin kìíní kejì tó ga sí wípé ó lè wáyé ní ìwáyé kó bọ́ sí abẹ́ ọ̀ràn hádù ó sì lè wáyé ní ìwáyé kó bọ́ sí abẹ́ ìbáwí ok àwọn ọ̀ràn kan bẹ sẹ́ àwọn àṣìṣe kan bẹ tí ẹ̀dá máa ń ṣe tó jẹ́ pé nígbà míì á bọ́ sí abẹ́ kínni àwọn ọ̀ràn tó ti ní hádù tó ti ní násù lórí pé tọba ti lè ṣe léyìí o kòránì sọ pé káfíà báyìí di ọ tàbí àdìsí ní káfíà báyìí di ọ nígbà míì bẹ the same ọ̀rọ̀ yìí ọ̀ràn yìí kan náà ó tún lè ṣẹlẹ̀ àmọ́ tí ò ní wọ lẹ́bù ńlá yẹn tí ó mọ ní lẹ́bù kékeré so irú àwọn ìjìyà bẹ́ẹ̀ ààrínà sùn fún tààrà ṣùgbọ́n torí pé ó latanbọ́gi ó latanbọ́gi láàrin èyí tó ga jù àti èyí tó kéré jù irú ọ̀ràn bẹ́ẹ̀ là ń pè ní alẹ́ ọ̀kúbá àtàzìríyà alẹ́ ọ̀kúbá àtàzìríyà tàzìr ìfìyà ìbáwí oníjìyà ok ìbáwí oníjìyà àkọ́kọ́ ni ìjìyà ìkejì ni ìbáwí tààrin ẹ̀ wá jẹ́ kí ni o ìbáwí oníjìyà pẹ̀lú yorùbá tí mo fún yẹn ẹ rí i pé ó kó tiẹ̀ tó ga sínú ó sì kó eléyìí tí kò ga nínú ọ̀ràn ó kó sínú fine. kí ni àbùdá àwọn ìyà yẹn àwọn ìjìyà wọ̀nyẹn ohun tí mo gbà lérò pẹ̀lú àbùdá òun ni wípé ọtọ́rìtì wo ló máa execute yẹn torí pé tí ìjìyà bá wà ẹnìkan ló máa ṣe kíni ẹnìkan ló máa gbé ìjìyà dìde ìyí olùsàdídé dìde nísìn ẹni tí wọ́n ní kó lù kó bùkún ọgọ́rùn-ún àti ìrírí kí ẹgbà fún ara rẹ̀ kó dìde kó sì wá máa lu ọ̀daràn ẹni tí wọ́n ní ká gé lọ́wọ́ àti ìgbọ́rí wípé idà ó dìde fún ara rẹ̀ ó sì gé ọwọ́ onítọ̀hún ọ̀tọ́rìtì wo ló máa execute oríṣìí mẹ́tẹ̀ẹ̀ta yẹn a ti rí ìjìyà a ti rí ìbáwí a sì ti rí ìjìyà oníbàáwí. ṣé ẹ rí àlòkúbà àtàdìbíyà àlòkúbà àtàdìbíyà ìbáwí wọ́n fi sí ọwọ́ ẹni tí wọ́n ṣẹ̀ ọmọ tó ṣẹ̀ bàbá rẹ̀ ìbáwí rẹ̀ wọ́n fi sọ́wọ́ bàbá akẹ́kọ̀ọ́ tó ṣe olùkọ́ rẹ̀ wọ́n fi ìbáwí rẹ̀ sọ́wọ́ tani ọwọ́ olùkọ́ ọmọ ọ̀kọ́ṣẹ́ tó ṣe ọ̀gá rẹ̀ wọ́n fi ìbáwí ẹ̀ sí ọwọ́ tani ọwọ́ ọ̀gá rẹ̀ aya tó ṣe ọkọ rẹ̀ wọ́n fi ìbáwí ẹ̀ sọ́wọ́ tani sí ọwọ́ ọkọ rẹ̀ ní ti ìjìyà àlẹ́kùbá àlẹ́hàdíyà ìjìyà ìyẹn ni capital punishment wọn ò fi sí ọwọ́ ẹni tọ́rọ̀ kàn nínú ẹ̀dá bí kò ṣe ọwọ́ ìjọba ẹni ọ̀kúbà tó bá ti jẹ́ hàdíyà wọn ò fi sọ́wọ́ individual ọwọ́ ìjọba stroke court torí pé ẹ̀ka àjọba tó ń mójútó ìgbẹ́jọ́ ọ̀daràn oníkíni o oní court alimakama èyí gbọ́ dáadáa torí tó o bá ti ní elementary yẹn ó ṣe mistake tó o bá ti ní elementary mo rántí gbàtà wà ní primary school wọ́n máa ń kọ́ wa ní elementary science kó tó di ká wá kọ́ integrated science so kẹ́kọ̀ọ́ tó wà integrated ó bẹ̀rẹ̀ láti di kí ni elementary ó bẹ̀rẹ̀ láti di elementary the basis the basic science okay aliokuba atadibiya wọ́n fi sọ ọwọ́ ẹni tí a ṣẹ̀ bí òbí bí ọ̀gá bí ọkọ bí olùkọ́ àlè òkúbà àlè hàdíyà wọ́n fi sọ́wọ́ ta ni ọwọ́ ìjọba wọ́n fi sọ́wọ́ ìjọba ọwọ́ àkú ìjìyà oníbàwí fún wípé àlè òkúbà àtàzìríyà ọ̀làtàbọ̀gì èyí tó bá múnú méjèèjì ìbáwí ló mú ni àbí ìjìyà láàfin mọ ọwọ́ ẹni tí ìbáwí wà àti ìjìyà wà tó bá dá sí pé òkúbà àtàzìríyà ohun tó gbé wá ó ní ìjìyà ọwọ́ ta ló wà ọwọ́ ìjọba tí nkúbà àtàǹzìríyà tó bá gbé ìbá wíwọ̀ ọwọ́ ta ló wà ọwọ́ ẹni tó ṣẹ̀ it is as simple as that okay láàrin ẹ jẹ́ ká wá go practical ohun táwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe ohun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ohun tí wọ́n ṣe wọ́n ní wọ́n mu ọtí. ení wọ́n ní ọkùnrin àti obìnrin wọ́n dì mọ́ra wọn nínú fídíò wọn ìkẹta wọ́n ní wọ́n ń da ọtí léra wọn lórí láti fi ṣàyẹyẹ ọjọ́ ìbí ok ìkẹrin wọ́n wọ aṣọ ilé kéwù kan à ń ka charge count ẹ̀ nìyẹn o ó ti yé àbí kílẹ̀ ń pè count charge à ń kà lórí àwọn ọmọ yìí àkọ́kọ́ ẹ̀sùn pé wọ́n mu ọtí trọ́fì ẹ̀sùn kejì wọ́n ọkùnrin àtobìnrin wọ́n dì mára wọn ìkẹta wọ́n da ọtí lera wọn lórí ìkẹrin orúkọ ilé ẹ̀kọ́ wọn ó hàn nínú fídíò tí wọ́n ṣe lórí ìwà tí ò dáa yẹn a mẹ́rin kà tó yanjú nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí èwo ni ó jẹ mọ́ hádù èwo ló jẹ mọ́ tàzìríyà èwo ló jẹ mọ́ tàdìdíyà. àti rí mẹ́rin kà àwa fẹ́ gbé wọlé sí abẹ́ ìran mẹ́ta ìjìyà ìran mẹ́ta ìbáwí ní alákọ̀ọ́kọ́ náà pé wọ́n mu ọtí nọ́ọ̀sù wà lórí iyùn látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam torí pé ànábì lu ẹni tó mu ọtí lójú ayé rẹ̀ ó lù ní kòbókò fọ́ọ̀tì nígbà tó dayé umaru tọjọ pé kòbókò fọ́ọ̀tì ò ran ọ̀mùtí mọ́ ọ times two rẹ̀ ó di eighty àṣẹ sì gùn nípa pé gbogbo àwọn sọ̀hábà wọ́n fara mọ́ bẹ́ẹ̀ agá sí pé ìdájọ́ tó wà nílẹ̀ fẹ́ tó mu ọtí ni kí ni o etí kòbókò táàsì ni ó jẹ wọ́n ń yá rẹ̀ government ìjọba stroke ilé ẹjọ́ ẹ̀sùn kejì wọ́n ń rọ ọtí lera wọn lórí wọ́n fi ń ṣe ìdùnnú kò sí nọ́ọ̀sù kankan lórí ẹ̀ ṣùgbọ́n wà ní láìran ohun tó bá ti rí báyìí là ń pè ní ìjìyà tí ó wáyé lórí ẹ̀ ni ìjìyà tàǹzìríyà tàǹzìrù láṣẹ ok ok bóyá ó yẹ kí n ṣàlàyé kan fún wa wípé báwo la ṣe máa ń differentiate láàrin ìjìyà ọ̀ràn tí yẹn ó dà tó máa jẹ́ hádù àti ọ̀ràn tí yẹn máa dá tó ga sí pé abẹ́ tàǹzìrù láàgbé wá ó yẹ kí n sáré yàn yẹn so that a lè apply nta fẹ́ sọ yìí a lè apply ẹ̀ sí i. a ti mọ̀ pé ń bá jalè wọ́n gé ọwọ́ ẹ̀ a ti mọ̀ pé ń bá ṣe sìnà tó jẹ́ ọ̀dọ́ kò bókú ọgọ́rùn-ún jẹ́ abilékọ ti gbéyàwó rí lóko ni tí ó fi ok bákan náà a mọ̀ pé ẹni tó parọ́ sìnà mọ́ọ̀yàn a mọ̀ pé kò bókú nínú Quran tàbí nínú hadisi ok therefore ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn yẹn nkú bá hadiya òní wọ́n ṣe fún now báwo wá ní ti òkú bá tàzíríyà òkú bá tàzíríyà máa ń wáyé nígbà tó ga sí pé ọ̀ràn tíyàn dá yẹn kò sí òdiwọ̀n ìjìyà kan pàtó nínú ṣẹ̀ríà fún onítọ̀hún bí àpẹẹrẹ alẹ́ ń tó bá jalè ó ti níye òdiwọ̀n tí ó gbé ká tó gé ọwọ́ rẹ̀ ká wá sọ pé ó gbé nǹkan tí kò wọ òdiwọ̀n tá a lè gé ọwọ́ rẹ̀ sí nígbà náà tàzíríyà òun ni a lò fún tó ti yé ó jí nǹkan náà ni ṣùgbọ́n tó jí yìí mọ́nítọ̀ kí ni fún mi. ṣùgbọ́n ohun tó jì yìí kò wá wọ òdiwọ̀n tí a lè fi gé ọwọ́ rẹ̀ kò wọ òdiwọ̀n tí a lè fi gé ọwọ́ rẹ̀ a ní ṣe hádùn fún tàzírù láṣẹ fún ok tàzírù la máa ṣe fún un. mi tún rèé ní ti zina ní ti azina ntí sẹ̀ríà mọ̀ sí zina ó ní pé kí kálámù kọ́ wọnú go tàdá ìgbà yẹn nìyẹn tó kọ̀mìtì azina ṣùgbọ́n ní ìsìn kì í ṣe ọ̀rọ̀ pé kálámù wọnú go tàdá ó kàn dì mọ́ ni ó kìí sí ẹ̀ ni. oke ó dì mẹ́ tí ò kó dì mọ́ ó kìsì ẹni tí bụ kó kìsì ó bọ ẹni kó bọ̀ a ní ṣe ìdájọ́ hádù fún ìdájọ́ tàǹzìríyà láṣẹ fún òun sóyè àpẹẹrẹ míì tún rè ní ti kọ́sífù kéèyàn parọ́ etí ni eléyìí ò ó pè ọ́ lóko tí èsì tiẹ̀ ni bí kò ní ya kẹ́lìbù ya khinzir ya yehudi ọkọ ọkọ rẹ̀ dà ọ̀ni ajá ẹlẹ́dẹ̀ júù ọ̀sàpàkọ̀ ẹ̀ dà so ó sọ ọ̀rọ̀ tí èsì tiẹ̀ ó sọ nípa rẹ̀ àní ìlú ní àní ìlú ní kòbókò eighty tàzírù fún un. so àwọn ọ̀ràn tó wà ní láì àwọn ọ̀ràn tó ti níná sùn lẹ̀ bọ̀tì tó ní tọ̀hún tí ò ṣe wọ lẹ́vù yẹn tàbí tó ṣe ju lẹ́vù yẹn lọ kò ṣe wọ̀ tàbí ó ṣe jù lọ tàzírù òun ni wọ́n ṣe fún un bí àpẹẹrẹ nísìn wọ́n ní ká má ṣe sìnà ńgbà tẹ́lẹ̀ kó ṣe sìnà ìyá ẹ̀ gangan ló lọ bá sùn. ìǹtí jìyà wálé lórí ni pé obìnrin olóbìn ni ìjìyà wáyé lórí rẹ̀ Islam ò retí pé orí ìró burú débi pé ìyá ẹ̀ gangan lọ́ọ̀bà ṣe sìnà definitely ó ti kọ̀mítì hádù ẹni bó ṣe sìnà ó wá ṣe at higher level at the highest order tanziru ó tún wá sí kí ni yóò tún wá wọ̀ tàbí kó gá sí wípé in most cases ó bì lóhun tí hard work ó bì lóhun kí ni o ó bì lóhun ọ̀ràn tí hard wà lé lórí tanziru wọn ṣe fún un and in case of tanziru fún wípé ìdíyàjẹ ni tanziru máa ń jẹ́ lọ́pọ̀ ọgbà ilé ẹjọ́ náà ni ó ṣe é kì í ṣe individual torí pé níbi tazir bí àpẹẹrẹ ṣé ẹ mọ̀ pé wọ́n ní kí wọ́n lu ọ̀dọ́ ní kòbókò hundred tó bá ṣe sìnà tọ́dọ̀ bá bàjẹ́ ẹ̀sùn wọ́n lè multiply hundred yẹn sí three hundred pé a ah, olórí láyà ọlọ́ọ̀kì ìyá rẹ mọ́lẹ̀ tàbí olórí láyà tàbí olóyàyà ọlọ́ọ̀kì ẹ̀gbọ́n rẹ ọlọ́ọ̀kì mọ́lẹ̀ òsìsì ìṣèyàwó rí kòbókò tí ò ní mọ ní ọ́ndrọ́ìdì fún wípé gílízọ̀ ti wà ń bẹ̀ ó ti nípa ó ti le kíkan ti ordinary sister kan lọ́ba ti sìn náà yẹn ẹni tó jẹ́ pé láíláí wọn ò lè fẹ́ra wọn ló tún lọ kì mọ́lẹ̀ wọn lè wá multiply ẹgbẹ́ ọgọ́rùn-ún tiẹ̀ sí two hundred or three hundred as the case may be so ti yé báyìí nìsín now Tanzania, tó bá ti nípọn tó bá ti nípọn kò sí ní ọwọ́ individual ìjọba ni ìjọba ni mọ̀dé o ìjọba ni so òkú bá hadiya ìjọba ni èyí tó pọ̀ jù nínú tàzìríyà ìjọba ni èyí tó bá mọ fẹ́ẹ́rẹ́fẹ́ fẹ́ẹ́rẹ́fẹ́ èyí sì fún wọn lápẹẹrẹ fẹ́ẹ́rẹ́fẹ́ rẹ̀ nínú case study yẹn màá fún wọn lápẹẹrẹ fẹ́ẹ́rẹ́fẹ́ rẹ̀ ó ní individual ṣe kí ni o ló lè mú ìbáwí wá lórí rẹ̀ ẹja wa padà nísìn a máa pẹrẹ hadiya a máa pẹrẹ tanziriya a ti máa pẹrẹ tàdìbíyà. Ta ẹjẹ́ wa lọ ṣe case study báyìí wọ́n ní àmọ́lé kéwù kan wọ́n fi ọtí ọtí trọ́pì trọ́pì wọ́n fi ṣe ceremony birthday wọ́n mú wọ́n tún dà á léra wọn lórí ọkùnrin ọlọ́kùnrin àtobìnrin olóbìnrin wọ́n jójó fìyàkínyà wọ́n dì mọ́ra wọn nǹkan kẹta òní pé aṣọ ilé kéwù yẹn òun ni wọ́n wọ̀ sọ́rùn wọ́n sì gbé sórí íńtánẹ́ẹ̀tì tá máa gbé wá bọ̀ abẹ́ ẹ̀bọ ni àbí abẹ́ taziriya tàbí abẹ́ tàdìbíyà mọ̀ gbọ́ gbogbo àwọn ọ̀ràn yẹn èyí tó jẹ́ ń bẹ ni pé wọ́n mu ọtí nìyẹn wọ́n mu ọtí. tí ìdájọ́ ti sì ti wà pé kò bókó eighty ni ok ètò wa jẹ mọ́tà zìríyà ó ní ibi pé wọ́n da ọtí léra wọn lórí kò sí nọ́ọ̀sù kan nu sẹ̀ríà tá a fi lè sọ pé iye òdì iye òdiwọ̀n yà báyìí ni sẹ̀ríà mú wá no ìdákọ́tọ́ bá sì ti jẹ́ tàǹzìríyà adájọ́ olómáa wọ̀n fún wọn adájọ́ òní ọ̀wọ́n fún wọn pé fún wípé ẹ̀yin ń da ọtí léra yín lórí ẹ fi ń ṣe ìdùnnú ọ̀dà o ẹ lọ sí ẹ̀wọ̀n iye ọdún báyìí pẹ̀lú iṣẹ́ àṣekára tàbí ẹ ṣe nǹkan báyìí tàbí ẹ ṣe nǹkan báyìí adájọ́ adájọ́ adájọ́ Islam òun ló máa kakuléètì ìbáwí yẹn fún wọn. so ìdájọ́ ọtí mímu ni kòbókò eighty ìdájọ́ kéèyàn dọtí léra wọn lórí kó fi máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí tàzíríyà nìyẹn bọ́ sí nkúbá tún tàzíríyà nìyẹn bọ́ sí ó di méjì kí ni wọ́n tún ṣe ń bẹ̀ wọ́n dì mára wọn kò sí hádùn fún péyàn dìmú bí olóbìnrin ṣùgbọ́n Zero wà fún so ọ̀ràn yẹn náà tún rè adájọ́ ló máa dìtàmì irú ìyà tí yóò fi jẹ wọ́n ó di mẹ́ta pé wọ́n tánìṣì íméjì ilé kéwú. adájọ́ òun náà lè bọ́ sí abẹ́ tàzíríyà ó sì lè bọ́ sí abẹ́ tàdìbíyà yóò bọ́ sí abẹ́ tàzíríyà nítorí pé orúkọ léèkéwù yẹn gúdùwìlì ẹ̀ nìyẹn tí wọ́n ti ń bíldì bọ̀ tó sì ní í ṣe pẹ̀lú community ẹnì yòówù tó bá wá dìde láti bà á jẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ yóò wá ṣe òdiwọ̀n ìbáwí tàzíríyà yóò ṣe fún ẹni tí wọ́n bá gbé gbọ̀nà báyẹn ilé ẹjọ́ náà ni ó wọn ìjìyà fífi kéènì yẹn tánìṣì ilé kéwù yẹn ok nínú ọ̀ràn bíi mẹ́rin àbí mélòó la kà mẹ́rin mẹ́ta ti jẹ́ tìjọba báyìí o àbí ti ọtí mímu hàdíyà ni ìjọba ni ó ṣe fífi ọtí wẹra ẹni fún ayẹyẹ ọjọ́ ìbí tàzíríyà ni ìjọba ni ó ṣe yẹn náà bákan náà dídì mọ́ra ẹni tàzíríyà lòun náà ilé ẹjọ́ ni ó sì yẹn náà òkè ọwọ́ àkù síbi fífi tánìṣì méjì orúkọ ilé ẹ̀kọ́ ìyẹn la pín sí méjì wípé ìyẹn lè jẹ́ tàzíríyà ó sì lè jẹ́ tàdìbíyà ní ti tàzíríyà rẹ̀ yóò mọ̀ túmọ̀ sí wípé ilé ẹ̀kọ́ yẹn á sú àwọn ọmọ yẹn sí kóòtù pé wọ́n fẹ́ ba orúkọ rere ilé ẹ̀kọ́ àwọn jẹ́ ilé ilé ẹjọ́ ni ó wà á ṣe òdiwọ̀n ìdíyàjẹ bóyá owó kan ni wọ́n á fáìní wọn ni o tí wọ́n san ni o ilé ẹjọ́ yóò wá ṣe yẹn ok stroke kí wọ́n má gbégbá tàzíríyà kí wọ́n gbégbá tàdìdíyà sílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ni wọ́n ṣẹ̀ orúkọ ilé ẹ̀kọ́ náà fẹ́ bàjẹ́ òkè ilé ẹ̀kọ́ wa lè gbégbá tàdìbíyà lọ́nà wo ọ̀nà tí ó gbàgbégbá tàdìbíyà ni wípé ẹ̀yin ọmọ yìí ẹ fẹ́ bọ́ ọkọ̀ wa jẹ́ àkọ́ yín ní gbogbo ìranù tẹ́ ẹ lọ ṣe yẹn ẹ wá fẹ́ fi ṣe yìí ẹ fẹ́ fi ba orúkọ rere ilé ẹ̀kọ́ wa jẹ́ gbogbo yín kẹ́ ẹ tó lè láǹfààní àti máa kẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ yìí ẹ lọ pe àwọn òbí yín wá.